tó mọ iyì ọmọ kò fi wá ṣeré bàbá àrà tó mọ iyì ọmọ. akíntóye bàbá wa o. bàbá àrà tó mọ iyì ọmọ. yorùbá nation. bàbá àrà tó mọ iyì ọmọ kò fi wá ṣeré bàbá àrà tó mọ iyì ọmọ. ẹ wá ya fọ́tò ń sẹ́yìn. wọ́n bá ẹ̀ fọ́ màmí. ọ̀yà jẹ́ ẹja ṣe lẹ́yọ kọ̀ọ̀kan. o ti start. ok gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi a kí yín lẹ́ẹ̀kan sí o a wà lọ́dọ̀ bàbá wa Ìgbòho Òòṣà owó baba dami ṣẹ̀rùbà wọn ọ̀gbọ̀n olùbálà wà ẹ̀kọ́ ọkọ fúlàní international olóore yorùbá ọmọjọmọlọ ọmọjọmọlọ ọbí ẹrù àgbáyé ọ̀rọ̀ yóò rò rárá. Ìgbòho ṣàgbọ́n mọ́ mi bèbè débẹ̀. Ọmọ àní ìbọn ọmọ àjà bèbè débẹ̀. Àgbò owó bèbè débẹ̀. Ìwà mi gbàgbó. Ọmọ nígbà tí tiẹ̀ òbẹ̀rẹ̀ ti tèmi lọ. Ẹ̀dígẹ́ẹ̀dì ẹ̀dí yóò. Ó ti kọ́ ọmọ tó bí wọ́n lóye òtún ló wọ́n wá wọ́n lóye. Òtún ló wọ́n wá wọ́n lóye. bọ̀tẹ́ má rẹ̀wẹ̀sì o bàbá wa wọ́n ní ká sọ fún yẹn má rẹ̀wẹ̀sì gbogbo ìgbà yorùbá nation yorùbá nation ẹ jẹ́ káwọn náà bá wa sọ ṣẹ́jú kan péré náà ní. ọlọ́run dé bí wọ́n bàjẹ́ fún wa. àṣẹ ọlọ́run bá tó la ẹgbẹ́ lọ́wọ́ tó ń lé kílẹ̀ ìlú ọ̀bàjẹ́. àṣẹ ọlọ́run bá tó ti wọlé. àṣẹ mọ́ ìjọba ara wa jà kí ká ṣe ara wa lọ́kàn àníjà ti bá wọn ṣe máa ń lò fẹ́ máa fi tẹ̀lé kí ní ẹ̀ pàtó ni pé ẹ̀ ń tẹ̀ kéèkù tẹ̀ fẹ́ sọ ni pé wọ́n ń bù mí gbogbo mi fẹ́ fi ẹ̀ kéèkù ẹ̀ fi máa wọlé ẹ̀ dá lọ́dún ìsira yín lọ́kàn ẹ̀ wà lójú kan ẹ̀jẹ̀ kìfẹ́ wà kí ọlọ́run lè gbòmìnira fún mi a bá ti dáfẹ́ padà sáàni wa táwọn máa tó wà lọ́wọ́ ọlọ́run ìjọba yìí. ó ń Who are